Àjọ kan tí a gbé kalẹ̀ láti máa ṣe ìgbélárugẹ àṣà àti ìṣe Yorùbá eléyìí tí ó wá láti ọwọ́ Ọ̀gbẹ́ni Kẹ́hìndé Adébáyọ̀ ló jẹ́ gẹ́gẹ́ bí ìlànà láti máa ṣe ìdáàbòbò àṣà àti ìṣe Yorùbá lójúnà àti máa ṣe ìpìlẹ̀ rere lẹ̀ fún àwọn ògo ọjọ́ iwájú. Olùdásílẹ̀ àjọ yìí Ọ̀gbẹ́ni Kẹ́hìndé Adébáyọ̀ tí Dókítà Abdulfatai Dórójayé ṣojú fún ṣe àlàyé wípé ara àwọn ìdí tí ìfilọ́lẹ̀ àjọ yìí ṣe wáyé ní í ṣe pẹ̀lú dídáàbò bo ìtàn, àṣà àti ìṣe àwọn Yorùbá láti dènà ìparun fún àṣà àti ìṣe Yorùbá torí ọjọ́ iwájú. Nàìjíríà náà tó jẹ́ pé àṣà wa, ìṣe wa, èdè wa ó dàbí ẹni pé ó ti ń ju àdúrà yìí. Àìmọye ẹlòmíì tó wà ní Ogun State kan ọlọ́wọ́n ọmọ wa tí wọn ò lè sọ èdè Yorùbá. Aláṣẹ tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè Nàìjíríà Olúṣẹ́gun Ọbásanjọ́ gba àwọn ọmọ Yorùbá lámọ̀ràn láti gbárùkù ti gbígbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ láti dènà ìparun fún. ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ni wọ́n fẹ́ kí wọ́n rẹ̀ kí wọ́n àwa tẹ̀lé náà lọ́dà ẹ̀mí ń tajà lọ́dà ẹ̀mí ń lọ lọ́nà ẹ̀mí ń tajà lọ́dà ẹ̀mí ń wẹ̀ àwọn olú. olówù ti ìlú Òwu ọba Saka Adélọlá Mátẹmílọ́lá pé ìpè síta sí àwọn ọmọ Yorùbá nílé lóko lódò láti fi ọwọ́ sowọ́pọ̀ àti pé kí wọ́n máa fi àṣà àti ìṣe Yorùbá sínú ìṣe ojoojúmọ́ wọn ní ibikíbi tí wọ́n bá wà. ó dàbí ló lórí torí tá a bá ṣe bí tá a bá kó lọ sókè òkun àtún pawó adéwà tó máa tẹ̀síwájú sí i lára ohun tí ààfin fi àwọn àṣà àti ìṣe wa sílẹ̀ nìyẹn ìyàwó olówù ti ìlú Òwu olórí Aminat Matemlọ́lá sọ pàtàkì fífi ọwọ́ ṣe àpèjúwe fún àwọn tí ó ní ìpèníjà etí àti ìlànà kíkọ àti kíkà fún àwọn tí ó ní ìpèníjà ojú sínú ètò ẹ̀kọ́ láti jàre ètò ẹ̀kọ́ tó péye. ẹja yìí wọ́n òyìnbó ló fi ń sọ even coach eh, tí àwọn visually impaired àwọn tí wọ́n lè ríran tí wọ́n òyìnbó náà ni. àwọn tí wọ́n yàn láti sọ̀rọ̀ ní ayẹyẹ náà níbi tí a ti rí olóyè lẹ́kan alábí yẹmí ọlárẹwájú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣàlàyé àwọn ìpèníjà tó ń dojúkọ ìdàgbàsókè àṣà àti ìṣe yorùbá ní abẹ́òkúta oyin kọ́sọ́lá ọ̀jẹ́ládé ló ń jábọ̀ ìròyìn fún ẹ ti abẹ́òkúta.